السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم الله الحمد لله أشياء صلاة وفوان أدوى صلى الله عليه وسلم أتيا مرا لي أتيا صحابة لي علي لي أتيا وقو يولي وصول رمضان الحمد لله ألي مني ألي كيجي نوصل رمضان آه، وصول بركة tí èkó pọ̀ jù àbí ọjọ́ tí ń rìn jìnnà láti kíra wa pé a kú wọlé oṣù náà kọ́nà bá kó jẹ́ kọ́ yé àṣẹ àlùbáríkà ń bẹ̀. ẹ̀ka ti bẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ sọ pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ ká kíra wa kú oṣù pé a kú wọlé. àwọn onímọ̀ méjì wọn pín sí nípa ọ̀rọ̀ yìí àwọn kan náà sọ pé àdìsí ń bẹ lọ́dọ̀ anábì tánàbí ti bàṣára àwọn sọ̀hábà tánàbí kí àwọn sàbí pé ẹ̀kú dùnú ẹ̀kú iyọ̀ pé ó sọ ọmọdọ́n wọlé eléwà nù súnánù nàfàáyì nínú àdìsá di rẹ́rà tàbí allah ta'ala anhu oní lẹ́mà hadara ramadan qala rasulullah sallallahu alayhi wa sallam yubashiru ashaaba ó ní lọ́dún kan sọ ramadan wọlé anábì wa ń àwọn sàbí nírò dùnú anábì ń kí wọn kú oríire pé أتاكم رمضان شهر مبارك أنا بنوص رمضان سوالي فدوس على البركة ثم في النبي صلى الله عليه وسلم يبشر الصحابة ممكن يا صحابي يقول يقول يقول دارادي وشغلوري sọ̀rọ̀wọ́n ní màkà wọn ní àdìsí àdìsí tí ó jẹ́rìí fún kákẹ́rọ̀ wa pé Ramadan Mubarak nínú àwọn gbogbo àwọn onímọ̀ kan ni wọ́n gbà pé àdìsí lálàáfíà nínú àwọn tí wọ́n gbà pé àdìsí lálàáfíà ọ̀nà ẹ̀fọ́ àṣẹ Al-Albani rahimahullah ta'ala bàbá àdìsí bá fi lálàáfíà ìdájọ́ náà náà lálàáfíà bọ̀tà àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní àdìsí àdìsí tó lẹ́yìn bádìsí bá dẹ̀ ti lẹ ìfisẹ̀rí náà yóò lágbára ìfisẹ̀rí náà ó lẹ̀ àjẹpẹ́ ẹ̀rí yẹn náà ó tó lẹ́sẹ̀ ńlẹ̀ àtàwọn tí wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo wọn náà ni wọ́n agree lórí pé ká kíra wa kú ìwọlé Ramadan sí nǹkan tí ó burú ńlẹ̀ ká sọ pé Ramadan mubarak Ramadan kareem mo rántí pé bí ọdún bíi méjì sẹ́yìn àti ṣàlàyé pé bí Ramadan mubarak bó ṣe wọlé bẹ́ẹ̀ náà ni Ramadan kareem bẹ́ẹ̀ náà ni ó wọlé nítorí pé ìtumọ̀ Ramadan kareem ó ní pé Ramadan mukarram oṣù Ramadan tó jẹ́ oṣù tọ́lọ́wọ́n bá fún lápọn ilé mufaddal oṣù tọ́lọ́wọ́n bá fún ní ọ̀la tó a lè kíra àti Ramadan mubarak àti Ramadan karim àwọn onímọ̀ àrí nínú wọn tí wọ́n sọ pé sunna ni ìtumọ̀ pé sunna ni pé anabi sallallahu alayhi wa sallam àmọ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní àdìsí ìrẹ́ àtàtọ́ka sí i àwọn táwọn gbà pé àdìsí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn gbà pé mubahu ni kí ni túmọ̀ mubah mubah ni pé ẹni tó bá ṣe kò sí láì fi kankan bẹ̀ nǹkan tó lẹ́tọ̀ọ́ ni tó pé al-aslu fi tahani ìpìlẹ̀ pé à ń kẹrẹ ẹni ẹkú dìde ẹkú jòkó ẹkú filé ẹkú ẹkú ṣẹ ìpìlẹ̀ gbogbo àwọn eléyìí mubah ìbáhà ni al-aslu fi al-ashiya àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan báyìí ìpìlẹ̀ wọn ìbáhà ni àjẹ́ pé a kú Ramadan a kú shet a kú tẹnu a gbà pé kì í ṣe pé kíkí yẹn dúró fún jọsìn ó dúró fún àláàdà ó dúró fún ṣèṣì ni wàlá àdà tó mọ̀hákàmà àkóṣe ọ̀rẹ́ àkó àwẹ̀ ló jẹ́ pé sheikh wa Abdulaziz bin Baz alayhi rahmatullahi ta'ala nígbà tí wọ́n bí wọ́n níbẹ̀rẹ̀ tó jọmọ́ báyìí kí ni wọ́n sọ wọ́n ní lábàá sàbìyí أنا وصلا بهم بكاك رانك في رمضان كريم رمضان مبارك وأنا ما أعلم في أبعث وأنا أهو من كتبهم لي لأنه شهر كريم لأنه شهر كريم وأنا وصلت لك مالين وصلا فوني أولاني فيه خير عظيم وريتو قوان إنوي فتانيها تبيه لا أباس بها والحمد لله كاكرا عقوي أقوى لرمضان àwọn afáàgbà wọn ni kò sí laburú ń bẹ ní alhamdulillah nífìlámà yóò ànáhù bilwaladi walmanzili tayyib wọn ni gẹ́gẹ́ bá a ṣe máa ń kíra wa tá a bá bímọ tá a máa ń kíra wa tá a bá kó lọ sínú ilé tá a o tàbí tá a bá rẹ̀ tílé rẹ̀ dáa tá kódà tá a bá fi rìn àti tẹ àtàbárẹ́ nìkan tọ́lọ́mọba là pé a ewu ọkọ̀ àkó ewu rìn wọ́n ní kúlò àdéhì òmùrùn wọ́n ní gbogbo eléyìí nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní bainal muslimin la ba'sa biha láàrin àwa mùsùlùmí wọ́n ní kò sí láì fi ń bẹ̀ wa mithla ma qala Allahu ta'ala fi haqqil mar'a wọ́n ní gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́bọ̀ ti sọ nípa ọkùnrin tó jẹ́ pé ìyàwó rẹ̀ tó bá fún ní nǹkan ìyàwó ti fún ní owó orí ó ti fún ìyàwó ní owó sọdáàkì ìyẹn owó ìyàwó wá yọ̀ǹda kankan fún bẹ́ẹ̀ ọlọ́ni fákúlóhù àní àmàrí à tó túmọ̀ sí àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí a bá sábà ní kó sílẹ̀ fi níbi ká pera pé Ramadan karim Ramadan mubarak eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ nínú àwọn tá a pè ní wakafat máa ṣáàrí Ramadan àwọn nǹkan tó yẹ kí àbójú wò ká kíyèsí nípa oṣù Ramadan ẹlẹ́ẹ̀kejì ní nǹkan tó ṣe pàtàkì nínú nǹkan tá a fẹ́ ká kíyèsí ò ní pé ẹni tọ́lọ́mọba ní kí Ramadan dá láyé àwọn láì oríire oríire ni oríire tó tóbi gbá ò ní kí Ramadan kó bá yẹn láyé. ètò tí ká sọ bẹ́ẹ̀ ò ní pé Talha ibn Ubaydillah radiyallahu ta'ala anhu. ó ń sọ fún wa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tó wá lọ́dọ̀ mọ́m Ahmed sí musnadihi àkọọ́lẹ̀ ìwá náà nínú àwọn síra ìsinmi nígbà nígbà tó wà láyé àwọn èèyàn méjì kan wá gba islam lóòjọ́ ọjọ́ kan náà tọ́lá wa ni wàkánà àfẹ́dúhùmá ẹnìkan nínú wọn ní tiẹ̀ aṣáàdàṣìhádà ní sọ́fíbẹ̀ onígbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba onígbìyànjú sẹ́sìn jẹ́ni kejì lọ ṣùgbọ́n ọjọ́ kan náà làwọn méjèèjì gba islam fagọ́bẹ̀lì mọ̀ṣẹ́hìdù mínhùmá fàstọ́ṣìhìd ẹgbẹ́ wa nígbìyànjú ló ń bá lọ sójú ogun ẹ̀sìn lọ́ba tó kù ṣé mo pé ìgbìyànjú ẹ̀ àkọ́kọ́ ó tún wá kú sójú ogun ẹ̀sìn tánàbí sallallahu alaihi wasallam sọ pé kò sí nǹkan kan tó lóore nínú kú tó kú kéèyàn kú ipò so nígbà tẹ́lẹ̀ kú bada usanatan ẹni tó wá jọmọ ẹ̀yà rẹ̀ kejì tó wọn ò ní gbìyànjú tó òun wá kú òun náà wá wà láyé fòdìdì ọdún kan nígbà tọdún kan wá ni ó túmọ̀ sí àwọn méjèèjì wọ́n ti kú báyìí ṣùgbọ́n ẹni tí ò ní gbìyànjú tó ẹnì kejì àwọn méjèèjì mùsùlùmí dáadáa ni wọ́n o wọ́n sẹ́ mọ̀ pé tábà ní èèyàn méjì dá ẹnìkan tó máa dáa ju ẹnìkan lọ mùsùlùmí táwa rò pé kàrè jù nínú wọn òun kú ó tún kú sójú ogun ẹ̀sìn ẹni tó ń wá kú kan nígbà tó wá padà kú ẹni tó wá jẹ́ wọ́n nígbà táwọn méjèèjì tí wọ́n jáde láyé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó ní fọ̀rọ̀ ayé tó fi máa yọrọ náìm ka á ní ìndàbà àbìljanna ó ní bí ṣe máa ń yọ béèyàn ṣe máa ń wo nǹkan lójú hàn ó wà dàbí pé òun wà lẹ́nu ọ̀nà àlùjẹ́nà nígbà tó ń dé ẹnu ọ̀nà àlùjẹ́nà ó ní ìzà ànàbì ìmà mo bá rí àwọn méjèèjì ìgbà tí mo rí wọn ó ní bẹ́ẹ̀ ni ọ̀kọ̀dẹ̀ kọ́rọ̀ nínú ọ̀dọ̀ àlìjẹ́nà fàádìnà lèlẹ́dì tó wọ́n fi àkọ́rọ̀ mi lùmọ̀ lọ́ba pé ẹni tó kú gbẹ̀yìn lọ́ba pé wọlé ṣe ń pẹ́ nínú táwọn máa rò nígbà tí gbìyànjú ẹ̀ pọ̀ ilẹ̀ ẹ̀kọ́ kọ́ pé wọlé nígbà tí wọ́n pé ẹni tó kú gbẹ̀yìn nígbà tí wọ́n pè wọlé nígbà tó ṣe sá lọ́ba tún jáde ó ẹ̀sẹ̀ wá pé ẹni tí òkọ̀kọ́ kú ó pè nínú wọn ó pè bẹ́ẹ̀ ó pè wọlé fàkọ́ọ̀lẹ̀ lè wọ́n ní ẹni tó pè wọ́n wà àlìjẹ́nà wọn sọ pé ìrọ̀jẹ̀ fàyín nàkàlàmíyàn ni lákàbàjì ìwọ padà síbi tó ti ń bọ̀ kò tí ì tó àsìkò tí owó wọ̀ bí ó túmọ̀ sí pé ẹni tí ò bá kú kò lè tí ì sọ pé òun fẹ́ rí kẹ́ tí òkú máa ń rí àbí ìyà tó kú máa ń rí nínú sáré ó ní wọ́n sọ fún òun pé ìwọ padà ìgbà tí ó lajú ló bá rí pé àlálò òun la subhanallah so bẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ó ní fàájìbò lè dáálì ó bá yún kálukú lẹ́nu nígbà tí tọ́láhá tó sọ tó jẹ́ ẹ̀rí lójú rẹ̀ ó ní ló bá di pé anábì sallallahu alaihi wasallam bá gbọ́ ọ̀rọ̀ yẹn anábì wa ń sọ nígbà tó dọ́ pé mi ní ayé dhalika ta'jabun kí ló bá tẹ̀ ń ṣe ìmọ̀ nípa nǹkan yẹn qalu ya Rasulullah wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá hadha kana ashadda ijtihadan ẹni eléyìí ló máa ń gbìyànjú sójú ọlọ́run bá jù fún mastushida fi sabilillah ó tún wáá di pé títan rẹ̀ náà tún wáá jẹ́ lójú ogun ẹ̀sìn wa dakhala al kọ́bìlà kù ẹni tí wàá ní gbìyànjú tó ó wá wà lìjẹ́nà ṣáájú ẹ̀ kí lànà bí sọ fún wọn. ànábì ní alẹ́ ìsà kọ́dí mẹ́kẹsà bá a dà hù sanatani ṣe bí lẹ́yìn ìgbà tí ọmọ ìyá rẹ̀ kú òun ti lo ọdún kan gbáko ó ti lo odidi ọdún kan àwọn sàábé ní bẹ́ẹ̀ ni ó lọ́dún kan ìwò ọlọ́run bá anábì sallallahu alaihi wasallam sọ pé wọ́sọ́lá kẹ́ẹ̀dẹ̀ wá kẹ́ẹ̀dẹ̀ ó ti kírun fún gbogbo ọdún kan yẹn wọ́n á dúró ka àwọn ọmọdé ọ̀nba láyé ó tún gbà ànábì ni tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lọ mọ̀ láti wákàtí ọ̀wọ̀ ìwọ lọ pé falamma baynahuma abuad ma bayna as-samai wal ard ànábì ni tó ń bẹ láàrin wọn nínú ọlá ó ju ti ń bẹ láàrin sánmà sílẹ̀ lọ ó túmọ̀ sí pé ntọ́lọ́ba subhanahu wa fi ẹ̀mí ẹ̀ lé tí ọ̀rọ̀ ọmọdé fi bá láyé ọlọ́ba ti ṣe ní olóríire lọ́fíjẹ́ yìí pé ẹni tí Ramadan bàbá aláyé tí ò bá ṣorí rẹ̀ subhanallah ẹni ẹ ti ẹni ẹ ti kàgbákò ìlànà ibi sallallahu alaihi wasallam sọ pé man hurima khayra faqad hurim ẹni tí Ramadan bàbá aláyé tí ò bá lékún tí ò bá rí tọ́lọ́ ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ó mà ti pàdánù púpọ̀ nínú àkọọ́lẹ̀ ní anábì sallallahu alaihi wasallam nínú àdìsí Jabir ibn Samra radiyallahu ta'ala anhu anábì ní Jibril wá bóun ìgbà tó ń gun mímbà yóò ń gùn pele àkọ́kọ́ ànábi ṣe àmì ànábi gun pele ẹ̀kejì táwọn ti rí àyè táwọn ti gbà láyé kan láyé. Ewé bá ti dé sáré yóò kọ́ gba àdájọ́ kan kó tó gbàtà ìkè àmà àwọn ti gba ìdájọ́ àkọ́kọ́ lẹ́yìn ìṣẹ̀mí ilé ayé wọ́n tán bá sọ fún wa pé ẹrù nǹkan kan kó wá sí mọ̀ṣẹ́ ó ní làtẹ̀ mẹ́rin náà yẹ́wò mẹ́rin sí Ramadan òní táwọn náà wò ní pé kọ́lọ̀ kó fún àwọn náà láǹfààní káwọn lè wá lu ọjọ́ kan Ramadan ó sọ pé èèyàn lè lu ọjọ́ kan Ramadan kó fi rí ìyípadà dáadáa nínú àlámàrí ayé àti àlámàrí ẹ̀sìn rẹ̀ eléyìí nǹkan tí ó ṣe pàtàkì ló ń jẹ́ pé ó sọ̀rọ̀ mọ́bà ní gẹ́gẹ́ a sì ti sọ nídàájí gẹ́gẹ́ ó ṣe ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ká má lè gbọ́ ìlà fi ń tẹ́lẹ̀ ìsà ó sọ̀rọ̀ mọ́bà ní Allah subhanahu wa ta'ala ó máa máa fún wa ní fúrọ̀s ó fún wa ní àǹfààní mẹ́ta àǹfààní mẹ́tẹ̀ẹ̀ta yìí káfílẹ̀ àforíjì káfílẹ̀ rí ọlọ́run bá ní kí láǹfààní àkọ́kọ́ àǹfààní àkọ́kọ́ ni àǹfààní kágbáwẹ̀ anábì sallallahu alaihi wasallam nínú àdísà bí ọ̀rẹ́ ìrọ̀tà rọ̀bì ọláì tí mọ̀ Bukhari mọ̀ Muslim gbára anábì ni màá sọ ọmọ Ramadana ìmánan wàhtisábà wúfìrọ̀ láhu máa taqaddama min dhanbihi anábì tó bá gba àwẹ̀ Ramadan pẹ̀lú ìmánì bákan náà tó gbà ní àfẹ̀mítẹ̀ ẹ̀san lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ẹ̀fẹ́ tó ti tẹ̀sáájú ọlọ́bọ̀ forí ẹ̀ jìjì. ó mọ̀ pé gbígbà tá a bá ti gbàwẹ̀ dáadáa Ramadan fún wa láǹfààní àforíjì àkọ́kọ́ níbi gbígbà àwẹ̀ àǹfààní ẹlẹ́ẹ̀kejì ó ní àǹfààní kíkírun àsìkò táwọn èèyàn máa ń kíta ọ̀rọ̀ wíyẹ̀ ládùúgbò tiwa lágbègbè tiwa ní àsìkò táwa yìí kí ni máa ń fà á tó jẹ́ pé ní gbogbo ìgbà fàáfù òkun gbogbo mọ́ṣáláṣí òkun bí ọjọ́ márùn-ún àkọ́kọ́ lẹ́yìn ọjọ́ márùn-ún yẹn báyìí yóò dàbí tó bóyá wọ́n ti àwọn èèyàn ti àwọn èèyàn ti ṣe iná mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹni tó bá fi. ìran kà pé ó lẹ̀sán lọ́dọ̀ ọlọ́run wọ́n fi ọ̀la kò bá ta pàdánù ní gbàǹdì yìí gbogbo ohun tó ti ṣe lẹ́sẹ̀ ọlọ́gbọ́tún ní ká fi orí rẹ̀ jí eléyìí jẹ́ àǹfààní ẹ̀kejì àǹfààní ẹlẹ́kẹta táàtù fẹ́ra forí jin ọlọ́run ọba ó ní àǹfààní Laylatul Qadr anábì صلى الله عليه وسلم، anábì ni man ليلة القدر إيمانا واحتسابا wa له ما تقدم من taqaddama min dhanbihi ليلة القدر، òru laylatul qadr ẹn tó bá sin lọ́wọ́ ń bẹ̀ tó jẹ́ kó wà níta jí tó fi ń sin lọ́wọ́ bá tó fi ń bẹ̀ lọ́wọ́ bá imanan ní ti imani wa ihtisaban àti ní ti ìmọ̀ ní àdìyẹlé pé ọlọ́run ọba yóò fún un lẹ́sàn tó kún rẹ́rẹ́ anábì gófìrọ́lá ọ̀hún máa taqaddama ní zambi gbogbo nǹkan tó ti ṣáájú ọmọbọ foríjì so Ramadan ó fún wa ní àǹfààní karabam fúnma ó fún wa ní àǹfààní kí a rí àforíjì Ọlọ́run ọba tí wọ́n bá dẹ̀ tọ́ra àforíjì Ọlọ́run ọba ọ̀rọ̀ èèyàn ti gbọ́ lọ́gbẹ́gbẹ́ ìtumọ̀ pé ìyàrá àforíjì Ọlọ́run ọba òun náà ni pé Ọlọ́run máa ṣe tẹ̀yìn àfẹ́ fún yàn pẹ̀lú ra wọn ẹ̀gbọ́n tọ́lọ́ bá sọ ni Ọlọ́run wàkó lè sẹ́kṣì ọ̀rọ̀ bẹ̀kùn innahu kana ghaffara tẹ́ bá ti ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run bá ti foríjì yìí yursil as-samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara tẹ́ bá ti ń tọrọ àforíjì òjò àlùbáríkà òjò kẹ́ni ó mọ̀rọ̀ láti sánmà òjò tó jẹ́ pé yóò máa jẹ́ kí irúgbìn kó jáde yóò máa jẹ́ kí gbogbo nǹkan kó dàgbà sí ẹ̀rù mi mú ẹ̀rù mi dáko ọlọ́ni gbogbo oríire oríire yóò máa sọ̀kalẹ̀ fún yín láti sánmà bákan náà ọmọ yóò máa pọ̀ sí owó yóò máa pọ̀ sí ẹgbẹ́ náà bá ti fi orí jù nípa yóò máa dà sí tó sọ pé tó sọ pé wáyé òǹdédé kùn bí àmúwáàlì ni wọ́n rẹ̀ nìyẹn ọlọ́ba subhanahu wa ta'ala yóò yọ̀ǹda fún yín yóò fún yín nígbà láàyè ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí yóò máa dà fún yín sí wọ́n yẹ jẹ́ alákùn jannati wọ́n yẹ jẹ́ alákùn oríṣiríṣi nǹkan mèrè ọ̀dà tẹ̀fẹ́ gbogbo nǹkan nìyẹn so mọ́ ọlọ́bọ̀ máa ṣe fún yìí tó fi hàn bá tẹ̀lé àforíjì ọlọ́wọ́n ọba ìyóò di wàlíyù ọlọ́wọ́n ọba ìyóò di àyù ọlọ́wọ́n ẹni tó bá ti di àyù ọlọ́wọ́n ọba yóò bọ̀ sábẹ́ pé wàlà ìǹsà alẹ́ni làwọ̀ fi yàn nà tó bá ti ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́n ọlọ́bọ̀ máa fi lè lọ́wọ́ àbẹ̀lọ́wọ́n ọba gbogbo tó ń kálukú wa náà ń ṣe kọlọm tá à ń béèrè kọlọm kò fi lè wà lọ́wọ́ ó ní anábì sallallahu alaihi wasallam ló fi máa ń sọ ọ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú àkọọ́lẹ̀ lọ. Ah, àwọn onímọ̀ ní ìtumọ̀ ilé yìí wọ́n ní pé àfẹ́ni tó bá ya bùtùlù fúnra ẹ̀ lóko àfẹ́ni tó bá ya ọkọ̀ àlànà sí lóko nínú Ramadan propensity láti sẹ́lọ̀n ọba máa ń dínkù tó kí ń sokun láti sẹ́lọ̀n ọba wàlá àwọn ẹlẹ́ṣẹ̀ gan mọ̀ pé oṣù Ramadan kò sí fẹ́fẹ́ ẹ̀wọ̀n ní ìsìn ẹ̀mọ iye joint tí sales wọn ti drop tí ó affected lẹ́nu alẹ́ àná ló jẹ́ pé ìsẹ̀mí tí à ń lò ní Ramadan yẹn náà ni wọ́n fẹ́ ká máa lò lọ nígbà tí o bá tún Ramadan nígbà inú Ramadan lẹ́yìn tí wọ́n àwọn yẹn tún bẹ̀rẹ̀ ẹ̀dá kan ẹlòmíì mọ rush obìnrin tó jẹ́ pé ọ̀rọ̀ tí ń bá sọ tẹ́lẹ̀ ò tí ì múlẹ̀ yóò wá serious lásìkò gbà yẹn pẹ̀lú kálukú náà mọ̀ gbogbo nǹkan táwọn ń dáwọ́ lé nǹkan ẹ̀ṣẹ̀ nǹkan tó takò tọ́lọ́ tó takò lànà tọ́lọ́ bá gbé kalẹ̀ ní. àrími ní Ramadan ó máa ń fún wa ní àǹfààní ó jẹ́ pé àwọn èṣù tí ń da ayé láàmú àwọn èṣù tí ń jẹ́ káwọn èèyàn ká máa kọ̀yìn sí tọ́lọ́wọ́n bá wọ́n ti mú wọn so anábìnrin falam yufta wọ́n dẹ̀ tilẹ̀kùn náà ó túmọ̀ sí iṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò máa níwọ̀n àbá lọ́jọ́ pé tó bá dẹ̀ṣẹ̀ nínú Ramadan àdá olórí àdá olórí kórè ni nítorí pé kò sí propensity kò sí ká sọ pé kò sí encouragement láti dẹ̀ṣẹ̀ ẹ tó bá ti mọ̀ mọ̀ dẹ̀ṣẹ̀ nínú Ramadan irú ẹni bẹ́yẹn ọ̀gángan ti jàyà fún ìyá ni ọ̀gán ti di èso nínú èèyàn ni sípà náà bísí islam yóò fìtà omi ní àdáadáa wọn ní sí kankan nínú ilẹ̀ fún iná kalẹ̀ wọ́n fọ́tí hàtí abọ́ abọ́ aljanna wọ́n dẹ̀ sí ẹ̀kọ́ aljanna kalẹ̀ falam yóò black mí náà bá àbá ní sí kankan bẹ̀ wọn náà dà mọ́ náà dé ní ìpè tó wà máa wá láti sánmà ìdùnnà kíníkì pẹ̀tí yá báàgì al-khayri aqbil ìwọ́n tó fẹ́ dáadáa àsìkò dáadáa kírun ọlọ́run. gbogbo ooru gbogbo ooru Ramadan bíi tẹ́lẹ̀ yìí ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàá máa gbọ́kun ọgọ́rọ̀ àìmọye jẹ́pọ̀ nìkan náà ló mọ yádàdí wọn ọlọ́run máa bọ́ okùn wọn lọ́rùn náà ìtumọ̀ ẹni pé ọlọ́ba subhanahu wa ta'ala yóò mọ̀ kí wọ́n bọ̀ náà àlùjànnà ṣe lágbájá yìí ó ti ṣe tó yọ wọn náà bá nù ẹ̀sọ́dọ̀ máa àlùjànnà lágbájá báyìí ó ti ṣe oríire ẹ̀pá orúkọ rẹ̀ pé kò ní sọrí burúkú má ọlọ́mọ sàfún wa náà nínú àǹfààní láì so ní tí Ramadan fún wa ó ní àǹfààní káfí lè jẹ́ pé à ń rí ojú rere ọlọ́run àǹfààní pé ká káwọn nǹkan tá a ṣe bẹ̀ dáadáa àwẹ̀ wa ẹ jẹ́ ká gbàgbọ́ fi dá bóò ni a ṣe máa ń gba àwẹ̀ dáadáa anábì sọ̀rọ̀ àtàlà ń tún rẹ̀ fún wa ìrun wa ẹ jẹ́ ká ti dáadáa bóò la ṣe máa ń tẹ̀run dáadáa anábì ti jí fún wa ká tún táwọn wá fi súnà míì lórí afẹ́fẹ́ a mọ̀ gbóríṣiríṣi ọ̀rọ̀ tí ó léwa fún ní iman so ìrun tá à ń kí ní sọ̀látù tarawih àti irun ojoojúmọ́ báwo la ṣe kí táàfin táàfi kó gojá táàfi sórí rẹ pẹ̀lú ẹ̀ níwájú ọlọ́run ọba àwẹ̀ tá à ń gbàgbọ́ la ṣe gbà ká mọ ìdájọ́ gbogbo nǹkan tá à ń ṣe tẹ́tí sí wàá sí òdodo ká tẹ́tí sọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó lè bàjẹ́ pé rọ̀mọ̀dọ́ọ̀nù wa á gbà nígbà tó jẹ́ pé ọlọ́run ọba yóò gbà lọ́wọ́ wa nílẹ̀ tàtà rẹ̀ jẹ́ kí ara foríjì hàn ìjọ náà ọba subhanahu wa ta'ala kó mọ́sàlẹ̀ àforíjì rẹ̀ kó mọ́sàlẹ̀ gbà wá ní ẹrú ó dẹ̀ kọ́ wọn máa ṣe Ramadan ni ilé ìtọ́jú táwọn ìfẹ́ fọlọ́wọn ọba ẹni tó kù tá a máa bẹ̀ lọ́n ọ̀nà pé gbogbo tá a máa ṣe ń bẹ̀ fọlọ́n ló jẹun tó tẹ̀wọ́ dà jẹ́ kó jẹ́ nǹkan tó yọ ọmọ sí wa lórí ẹ̀rù àbá tó bá ṣe fọlọ́n dà lọ́wọ́ níjọ́sí jẹ́ kí ìtọ́dún yìí jẹ́ kó jẹ́ kárí ìṣe ìtọ́dún ìtọ́lọ́lọ́ برحمتك الله وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته